ìbéèrè alákọ̀ọ́kọ́ yóò lọ sí ọ̀dọ̀ ṣékwà àfàtà ìsàròmí wọ́n ní ẹjọ́ kí ni ẹ lè sọ fún wa nípa àwọn tó pé wọ́n máa ń bú àwọn sọ̀hábà ní gbogbo ìgbà wọ́n ní kí ni orúkọ tí a irú àwọn èèyàn báyìí الحمد لله وأشهد أن لا إله وأشهد أن محمدا عبده ورسوله أدوقف ولغضا كيولون وسيجولون قوبان نبوة محمد صلى الله عليه وآله وسلم وقال شيوخ ثم بني أريجكو لعلات ريا شيخ و أستاذ الضغاني الجمعة حضره الله ورعاه kọ́lọ́n kó bá wa ṣe àlékún àmójútó rẹ̀ fún wa àwọn ṣẹ́kọ̀ wa Ishaq Abdul-Aziz ṣẹ́kọ̀ wa Abu Safiya ṣẹ́kọ̀ Abdul-Rauf Bello ṣẹ́kọ̀ wa Kamaldeen ṣẹ́kọ̀ wa Abu Abdul-Basit ṣẹ́kọ̀ Sa'id Hamza àtúgbà àwọn ṣèyókù tí a tó retí wọn náà so gbogbo wa ni mo kí pẹ̀lú iṣẹ́ ńláńlá tí àwọn ń ṣe fún sàlàfíyà tó ṣe pé omi <clears throat> sàlàfíyà tí ó tòrò tí a fi àyè lẹ̀ fún ẹnìkankan láti dàárú iṣẹ́ ńláńlá ni eléyìí so oríṣiríṣi. So, náà ni ó máa ń ṣẹlẹ̀ sí òdodo ní àsìkò dé àsìkò kọ̀ọ̀kan so tí àwọn oríṣiríṣi tí ń jẹ́ fítà nìyẹn tó bá ti ń ṣẹlẹ̀ àwọn tí ọlọ́run bá máa ń lò ní sábàbí fún irú nǹkan báyìí kìí ṣe iṣẹ́ kékeré ni wọ́n súnà táwọn náà dáyé lórí rẹ̀ oríṣiríṣi náà lèèyàn náà ti fojú ara èèyàn rí bí kò sí nǹkan tó ń dẹ́kun rẹ̀ ju ìdámẹ́nhajì sàlẹ̀fíyàmà tí wọ́n bá ti dáàmà ìwọ̀n pé ara ah, eléyìí kì í ṣara rẹ̀ ara lẹ́yìn sẹ́mìnà sàlẹ̀fíyà ti fi ṣe kò ẹni tí nǹkan báyẹn bá ti yé kò wọ́n máa ń ní ìṣòro èyí tí ó ní pẹ̀lú àwọn ṣùgbìyàn èyí tí ó ní pẹ̀lú àwọn sòfíà èyí tí ó ní pẹ̀lú àwọn tó ṣe pé yàní ọ́fẹ́sì sàlàfíà àmọ́ kí ni ò tí ì clear so ó ti dúró ó ti jáde bọ́ta so irun tí mo máa ń ṣẹlẹ̀ ni pé máa ń wọ́n lẹ́nu tó bá ti jáde bọ́ta báwọn tó ṣe pé wọ́n sì pàkíyèsí rẹ̀ pé ń tọ́ ma fẹ́ gbé tó sí gbé jáde ọ̀rẹ́dì yìí kí wọ́n ti sàlàfíà tí wọ́n padà pé à ẹ̀ mà ní ọwọ́ ilé ìfi sàlàfíà o wàlá ibi tí iṣu máa ń wà nìyẹn lọ́dọ̀ ẹni tó bá jẹ́ sàlàfíà tó bá lọ lè ṣe mistake kankan àbó fẹ́ dán kankan kalẹ̀ so tí kò bá lè rí tó ríyàn pé sàkíyèsí àbí kò sì ríyàn parí sàkíyèsí ìpadà yẹn a máa ṣòro so èmi a máa sọ pé kò sí tó ní mi lára láyé yìí ní nǹkan tó bá mọ̀ pé mo sọ àṣìṣe lérí rẹ̀ tí mo rò pé manhaj salafiyya ni tí mo padà rí pé ah, àṣìlè òkè ń ṣe ìlànà tí aláǹtàn yìí kò ní mi lára publicly láti sọ pé ah mistake ni mo ṣe ń jẹ lóyún yìí o ah ọ̀nà rẹ o tò tí wọn bá ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí wọn ti ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́mọ ìrìkà ní bùkátà sírú ọ̀rọ̀ tí àwọn aṣẹ́kù tó ṣe wá ní àǹfààní lẹ́kan ẹni ìsìnkọ́mà ìsìnkọ́mà amadikẹ́yìn ọ̀ gbàgbé tí ń jẹ́ ìfẹ́nu wàlá yẹn ọ̀ gbàgbé rẹ̀ yẹn yán ìsìnkọ́mà amadikẹ́yìn ọ̀ gbàgbé pé ah, ṣé ń fẹ́ fàbù kára mi rẹ báyìí yóò rí pé àtàrájò ìdàlá hàk fọ̀bíìlà kí n padà sí pé àìmọ̀ ah, ṣèlò rẹ̀ fún bí tí mo ti lọ ni pé àwọn ìsáàbọ̀ wa ṣe kàgbọ̀n bẹ́ẹ̀ ni tí ó máa tó gba àwọn ṣe yóò kó ẹ̀kọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ńláńlá ni àlìmọ́mù ahmed bin hanbal tí wọ́n bí wọ́n fi an rajulin yasumu wa yusalli ayyuhuma afdal am rajulin ladhi yani yaruddu ala ahli al-bid'a wa ash-shubha الإمام أحمد wọ́n ju wọ́n pé ẹni tí ó ń ṣàlàyé àwọn onídọ́dá abẹ́ntí pé ó tilẹ̀kùn mọ́rí yóò kí Qur'an yóò gbáwẹ̀ yóò ṣe náà fílà fún ara rẹ̀ ta ló dájú náà àmì ìkálẹ̀ pèrèvà mọ́mọ́ Ahmed ní alladhi yaruddu ala al-bid'a wa shubha ẹni tó ń ṣe ìdáàbòbò tó pé tó bá ti rí pé kíní kan lọ́fẹ́ jáde ètò ìtì dìde sí i ẹ fẹ́ da kíní irú rẹ o ẹ fẹ́ da irú rẹ o torí kò ní pẹ́ táwọn yóò fi da tó fi sọ irọ́ dòdòdó mọ́ ẹ̀ lọ́wọ́ tí wọ́n bá dákẹ́. so ìmáàmù Ahmed ó ní òun bírípẹ́ẹ̀nì yẹn dáadáa ẹni tó ṣe pé máa ń sọ̀rọ̀ sùn fáwọn àtọ́fẹ́ dábàá kó dárí àbí kó ìtẹ̀rí pé ah eléyìí ṣe lánàá rẹ̀ òkè so burú rẹ̀ nìyẹn ẹni tó ń kírun ẹni ìsọ́lẹ̀ anọ́sì yìí ara rẹ̀ ní kírun fún òun lọ́dà aládà rẹ̀ gbà torí ara rẹ̀ ní tọ́jú àmẹ́ni tó ṣe pé ẹ̀rọ dọ́ wọ́n irú ẹni yẹn yọ́kùdúmú al'umma òun ti bọ̀ ń fi gbogbo àgbáńlá ayé ni àwọn èèyàn ní ń ṣọ́ tó náà ní iṣẹ́ táwọn afáà ń ṣe nípa ọ̀rọ̀ tàlàfíà yìí ọlọ́nkọba san ilé sàn rè omi yẹn kò bá dàrú kò bá rú papọ̀ àmọ́ ẹ̀jẹ̀ kó rú ọlọ́run tó mọba ẹ̀lò ní sábàbí orí sí i so alhamdulillah gbogbo ọjọ́ náà ní kí ní yẹn ń kílẹ̀ sí ní kílẹ̀ sí so kọ́lọ́kọ́ ṣàbá wa dúpẹ́ fún yín. Nam ìbéèrè tí wọ́n bí ní wọ́n ní àwọn tí wọ́n máa ń bú àwọn sàhábà pípé irú kí la lè pè wọ́n báwo ni wọ́n ṣe jẹ́. onímọ̀ ń sọ̀rọ̀ kan gbà tí òfin máa ń bá ṣára ọ̀rọ̀ àwọn ṣí àgán kíní kan máa ń rú mi lójú lọ́rọ̀ wọn. tí ìdàkan bá pàdé tàbá ń sìn mọ̀nà kọ́ṣà mo ń dúró pé kí lẹ fẹ́ àchíf gẹ̀gẹ̀ kí ni tẹ́fẹ́ àchífù níbi gbogbo àwọn sọ̀hábà yìí tó tẹ́ bá ní kíní kan ló dàrú lẹ́fẹ́ tún ṣe nísìn àwọn ènìyàn yìí ti lọ kí ni nǹkan tó dàrú tẹ́fẹ́ tún ṣe àbí tẹ́ bá fẹ́ tún nǹkan yẹn ṣe ẹ̀ lè tún ṣe láláì bú wọn ni so ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sábà rí èsì fọ torí èsì tí ó jáde lẹ́nu wọn wọ́n lé sí àmọ́ wọn lè rí fọ torí èsì tí ó jáde lẹ́nu wọn èmi ò ní gbà tòun tó fẹ́ máa sọ náà ni pé àgbà tó ń da nǹkan rú tó ń ṣe kíní kan wọ́n ṣe kíní kan tó ẹ̀rí tó wà kọ́ra mo ti pàdé ìkànnì tó ń tiẹ̀ sọ ti adúrúgbó kẹta dá adúrú ìsìlámù yìí kíní kankan kan àwọn mi sá nu lógúnjogún nu wọn kíní kan sójú ogun rẹ wá ni ṣé wọn ló lógun ni mọ́nà ló lógun mẹ́wàá inú sọ́dọ̀ tàwọn bá wá ń yẹ ọ̀rọ̀ àwọn sàhábà yẹn tó clear jù أعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على المهاجرين والأنصار والذين اتبعوه من فاءة العس من بعد ما كاد يزيغ فريق منهم ثم تاب الله عليهم إنهم بهم رحوف رحيم قل وباني ابن يلون وبا نفي شافوري جيكو مبا ومهاجرون أتي أنصار أتوا ولاتي مدينة أتوا ولاتي تمتجارة مكة مستفوري جيكو أتوا وتوما تتلو وتتويل انا ọlọ́wà ní mímbá di máa káàdà yàzí gbogbo olóògbé fàárẹ̀ kọ̀mìnà hù kódà ó ṣẹlẹ̀ débi pé àwọn nǹkan bẹ́ẹ̀ tó lè kọ́ kan wọ́n fẹ́ yẹ̀ ìpè á ìlú òun lélẹ́yìí á wàhálà yìí mọ́ pọ̀ ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà fún mẹ́tàbà lọ́hù àní mo foríjì wọ́n fẹ́. so kọ́lá kátẹ́ ni wọ́n ṣe tí a pé àìṣe lélẹ́yìí ọlọ́run lóhùn ti foríjì yàn. so wọ́n ti mọ̀ pé táwọn bá fèsì ntí àyà yóò mọ túmọ̀ sí pé náà ni pé àwọn eléyìí wọn ò gba Kùránì gan gbọ́ ntí fẹ́ ṣe nínú ẹ̀sìn náà ni òye yàn ẹni tó bá ń sọ̀rọ̀ àwọn a pé mọ̀lìkíyà ló bá pera rẹ̀ ọ̀gbọ́n tí ń jẹ́ kọ̀mọ́ táwọn gan sọ kọ́dà tó bá yẹ kí àṣà ìrọ̀ gan ló pera rẹ̀ kọ̀mọ́ táwọn àṣà ìrọ̀ gan sọ òun náà ni pé ó ní wa anna kuffa amma jara bainahum tí n tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tó ń jẹ́ gbọ́mi tí ò tó so òun náà ni pé ẹ̀yà dákẹ́ ó ṣe dédé ntálùsùn náà wí náà làwọn náà sọ so òun ni pé ẹni tó bá wá jáde bọ́ta tó ní àwọn sàhábà ni òun ṣe tán láti fẹ́ máa bú ẹni yẹn ó ní nǹkan tí ń tó ń jẹ́ ẹ̀rìn dáfẹ́ fún ó ní nǹkan tí ń fún ní motive tí máa ń fà so ẹ ó ti bàbá ọ̀dọ̀ wa ní àyè yìí náà ní bàbá agége <laughs> bọ̀lá wa ní lọ́rẹ́ àwí àwọn mílíọ̀n ń bẹ fa <laughs> náà ẹwù gbà tó bẹ̀rẹ̀ tiẹ̀ ṣe tí o máa ń ńgbà mí ọlọ́run kọfì ẹ̀ṣẹ́ kò ń gẹ tí ń fi rí di tó fà wàhálà wọ́n ìdá ìrìfà sábàbù zálàlà àjàbù mo á wọ ọ́díò rẹ̀ kan àbí fídíò rẹ̀ kan ó ní èmi kan jẹ́ nìkan tí kì í máa pariwo bí tí ń bá lọ ni ó ní máa lọ Kuwait mo lọ Qatar mo lọ Iran kódà Iran government ló invite mi mo ní wàhálà gẹ́gẹ́ ọkùnrin ti tú kalẹ̀ fún wa báyìí ibi fa wàhálà so irinṣẹ́ àwọn Iran ni irinṣẹ́ ṣíà ni iṣẹ́ wọn ní ṣe so bí ṣe ń kẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí nàbẹ̀rẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá náà Abdul-Jabbar ọmọ Sheikh Nasir Kabara gbóòlò ṣe bẹ̀rẹ̀ níbẹ̀ náà nìyẹn ṣé wàá mọ̀ pé ńlẹ̀ Yorùbá àwọn ọ̀ka ẹ̀kùnkùn lọ títí pàtàkì lọ àwọn tó wà níjọba àwọn tó ń gbọ́ haúsá kan tó ń gbọ́ yorùbá ń sọ fún mi kó tí wàá pé ńlẹ̀ haúsá bá ní sábẹ́ lẹ́gọ́kọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ Abu Huraira wọ́n ní jẹ́ wọ́n ní imbu sahaba a eléyìí ẹ̀jẹ̀ mùsùlùmí mà kò sí tí ò lè bá fà òun ló lè ta ẹni tó ń jẹ́ ẹ̀gbọ́n Abdul Jabbar yẹn ó ti ta jí òun ni khalifa nana kabara gangan kọ̀rí ibùnà ṣe kọ̀rí ibùnà máa ń pè òun gangan bẹ́ẹ̀ ni ẹni tó lè tẹ̀ dìde sí Jabbar àbúrò rẹ̀ ọmọ bàbá rẹ̀ ni pé kí gọ́ọ̀mẹ̀ntì lè fi mú kán stop rẹ̀ tí wọ́n ti mọ̀ pé wàhálà tí kìíní ilé padà dálẹ̀ so gọ́ọ̀mẹ̀ntì stop rẹ̀ sórí eléyìí náà ta tóbi tí ìjọba bá ti ní kàkún fún ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa ni ẹ̀kọ́ sọ pé káwọn bá ń lẹ̀ kọ́ mọ́ sọ nǹkan kan má orí tó lè lédè sí wàhálà ni ṣẹ́mọ̀ kọ́ wá sí wàhálà jà wàhálà ń yọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n yà yín so àmọ́ àwa tí àwa rí pé kò lẹ́tọ̀ọ́ kó ṣerú nǹkan ti ń ṣe yẹn àwọn máa ṣe rọ́ọ̀tù á ti máa ṣàlàyé rẹ̀ so gbogbo àwọn afá tí wọ́n sì ń ṣe àlàyé rẹ̀ wọn gbọ́dọ̀ dákẹ́ ẹni tó bá kù sí ń ròyìn jẹ́ afá súnà tó wá ṣe pé wá dákẹ́ mo tán bí ń jẹta ọ wá dákẹ́ kò sọ̀rọ̀ jáde kọ́dà ẹ̀wù bàbá alágbe ni mo jáde mo jáde àwọn kan náà jáde ńlọrin àwọn padà tó kó jẹ́ sẹ́wọ̀n pé lọrin mọ́yà dẹ́rùbà ẹni tí ò bá le dáadáa so gbogbo ẹsẹ̀ oríṣiríṣi ní mẹ́lọ́ wọn wọn lè lọ́mọ́ bá pé áà wọ́n fẹ́ kí ẹnìkan kan ọ̀bá náà ẹ̀wẹ́ dáwọ́ lálẹ́ lù mí o ẹni yẹn ó ti jọ́ kejì báyìí ó ti yí ó ti pàlùdà mùdírù lòun náà o mùdírù wàlẹ́ ó wà mùdírù wà mú ẹtì fún ilé kéwú láńlá kan tẹ̀yìn tó ti ń jẹ́ mùdírù rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ náà wà ní ìrẹ̀lẹ́ yìí tẹ́lẹ̀ tó fẹ́ tó ń ṣe rọ́pù fún yìí mùdírù lè sábẹ́ mú ẹtì mùdírù látọ̀ lòun wọ́n jù lọ ó sì tún bẹ̀rù rẹ̀ so òun náà ni pé àwa àgbọ̀dọ̀ dákẹ́ so gbogbo gbani ká máa ṣàlàyé rẹ̀ títí sọ̀rọ̀ ló fi yé àwọn èèyàn Al-Qur'an ti clear rẹ̀ wípé anabi sallallahu alayhi wa sallam bó ṣe tún àwọn sàhábà yìí wọ́n ní kazari ẹni akhraja shati'ahu fa'azarahu fastaghlaqa fastawa ala suqi yu'jibu zurra'a. kọ́lọ́ anabi sallallahu alayhi wa sallam ó tún àwọn sàhábà débi pé wọ́n wá rí bí igi tó wù tó fáìn tó ru ewé tó ti tutù dáadáa pẹ̀lú bí wọ́n ti fún ní omi tó fi jókó rẹlẹ̀ mu. wọ́n wá ní yọ̀ọ́jìbù zọ̀rọ̀ à tó pẹ́ni tó gbọ̀ngàn ọgọ́mọ láìkẹ̀ sẹ́ ah, ah igi yìí mà dá o náà nígbà mi sáré ibara àwọn sàhábà mi ní ah, ah ìlágbájá ṣètọ́nù lè fàdé rẹ̀ kọ́mọ́ hàn. ah àwọn làwọn asẹ́yìn mi máa yọ sáhìn mi ní gbogbo àwọn ọ̀rọ̀ báwọn lórúkọ lórí àwọn sàhábà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó lórí pọ̀wọ́n fi ṣe iṣẹ́ tó lágbára lórí wọn ọlọ́wà nílẹ̀ yàgbé zọ̀bẹ̀ imol kò fà àbáwọn kèsì rí inú ọmọ bí wọn sábà ti rírú àwọn àwọn irúgbìn tó dá báyìí àwọn sàhábà tó dá báwọn tó kọ́lọ̀ kó má ṣe wálé ẹni tó mọ̀ sínú àwọn sàhábà irú àwọn ẹni yẹn kí wọ́n mọ̀ pé ẹni yẹn o ìlànà tí anábìgbé wa kọ́ ní ń tọ̀ wọ́n náà rí lè kí wọ́n mọ̀ sọ fún yẹn pé ẹni tó ń jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ ṣé irú bó ṣe wà ọmọ kan bàbá òun lọ́wọ́ rẹ̀ tó kọ́ àmọ́ ká àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ léèwú kí lẹ́nu yẹn ń pè ń bú bàbá rẹ̀ tó ni àwọn ṣé àfẹ́ àtàkì fẹ́rẹ́ ni wọ́n gbúrú sí nǹkan mọ́ fún àwọn ni pé àwọn kan ni pé wọn ò mọ àwọn ń kà tó fi máa hádà fún àwọn ṣé à. tó inú ẹ̀ẹ́nì yọ jáde bóòlù yẹn tó ń gbé tíra sẹ́lẹ̀ tó ní yọ jáde tíra tó wà ń sọ òun náà sí wọn nìkan náà tẹ̀ fún ni wàláì wọn nìkan kọ́ àbúkọ àwọn náà ní àní gbogbo ẹ̀ láti mà tòmọ́tò àwọn kan gàdé òṣùwọ̀n ní ọdún ìpẹ́ ẹ̀rọ kùnrin yìí pé àwọn tíra kan tí mo rí ní Sudan ní mọ́tàbà wàláì náà ni ẹ ṣeun pé ah, àwọn tíra yìí tó ké gbogbo tí ń sọ gángan wàláì gbogbo tí ń sọ náà ń bẹ náà àwọn tíra yẹn tó kò yà wá lẹ́nu so n táwọn kan ṣe náà ni pé káwọn máa gba àwọn èèyàn kú lọ́wọ́ rẹ̀ káwọn gba àwọn èèyàn kú lọ́wọ́ rẹ̀ lẹ́kùn ìsọ́ọ̀sì sọ́lẹ̀ kan ike ká ní máa àtàlẹ́ bọ̀ rọ́ọ̀dì kò sí ìwọ̀n sọ̀rọ̀ dúfẹ́ láyé lọ́wọ́ pé á ah, òdodo ló sọ ìpè pé kàn ń fọ̀ yálà yà rẹ̀ ń pọ́n ilé à ah, ah. so ìtú ọ̀rọ̀ ń lọ gẹ́gẹ́ òní ká sọ kọ́lọ́ kọ́mọ ṣá ṣe àlékún àlọ́ rẹ̀ fún wa wallahu a'lam.